orúkọ mi ni àjọ̀wọ̀n Isaac Ajíbọ́lá mo jẹ́ oníṣẹ́ ọnà táwọn àwọn olóyìnbó máa ń pè ní artist so èmi ni mo ṣiṣẹ́ tí ẹ̀ ń wò ní ẹ̀yìn mi yìí tí a bá wò pé báwo ni mo ṣe bẹ̀rẹ̀ mo ti bẹ̀rẹ̀ láti kékeré nígbà tí mo dẹ̀ wà níléèwé ní yunifásitì nígbà yẹn ni mo ń kẹ́kọ̀ọ́ nípa ọrọ̀ ajé èyí tá à ń pè ní clomis nígbà yẹn ni mo fi oore ọ̀fẹ́ lẹ̀ láti kẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ ọnà iṣẹ́ àwòrán yíyà láti ọ̀dọ̀ ẹni tí mo lè pè ní ọ̀gá fún mi ńgbà yẹn yẹn Omídìran Gbọ́ládé so mo ṣe ń kàwé bẹ́ẹ̀ ni mò ń kọ́ kínní pẹ̀lú ẹ̀ and nígbà tí mo dẹ̀ wà ní yunifásitì náà mo make sure pé mo ṣe bí àfihàn nǹkan tí à ń pè ní art exhibition gẹ́gẹ́ bí ayàwòrán tèmi jẹ́ nǹkan tí ó jẹ́ bíi ẹ àfojúsùn fún mi ni pé láti ṣiṣẹ́ láti ṣiṣẹ́ tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú ẹ̀bùn tá a ní níbí báyìí gẹ́gẹ́ bí Áfíríkà gẹ́gẹ́ bí ọmọ aláwọ̀ dúdú kí ni àwọn nǹkan tá a ní nílẹ̀ aláwọ̀ dúdú mo ní láti jókòó lọ́jọ́ kan pé òkè jẹ́ kí n ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú oríṣiríṣi ìlú tó wà ní ilẹ̀ adúláwọ̀ bí mi tiẹ̀ lè tí ì capture gbogbo ìlú yẹn tán for now at least mo rò pé kí n jẹ́ kí ìlú yẹn kó wá láti number one wọ́n ní ilé la ti máa ń gbé ẹ̀ṣọ́ ròde ìyẹn charity begins from home lẹ́gẹ̀ẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ wa ń bí báyìí so mo ṣàwọn ìlú kan tó ní sí pẹ̀lú àwa Yorùbá bíi bàtà eh, omele ìyáàlù dùndú mo tún lọ wọn lọ sílẹ̀ east Balanfo wà ń bí Ogene wà ń bí àwọn kan náà tún wà ń bí báyìí bẹ́ẹ̀ ni north mo lọ sí. Si, bíi Guinea mo ní Papua bíi báyìí Senegal drums òun náà wà bíi báyìí Ghanaian drums òun náà Ashiko drums wà bíi báyìí djembe Cameroon bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló wà bíi báyìí ìlú tó wà bíi báyìí jẹ́ kan tí mo lè pè ní over six hundred drums ló wà bíi báyìí so kí rẹ̀ ni mò ń tà láti sọ pẹ̀lú nǹkan tó wà bíi báyìí mo fẹ́ gbìyànjú láti jẹ́ kí a mọ̀ wípé tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa ìpè kéèyàn kọ́kọ́ identify rẹ̀ èèyàn ok ẹni tó bá rí mi máa mọ̀ pé èèyàn dúdú ni mi tẹ́yàn bá ti ní àmì aláwọ̀ dúdú lẹ́ni ti jáde ok what part of Africa ni mo ti wá Nàìjíríà ló ti wá so àwọn ìlú yìí ó fún wa ní identity a lè kó tá a bá ń sọ̀rọ̀ nípa ìlú a lè a lè separate ìlú from identity wa bá a ṣe jẹ́ gẹ́gẹ́ bí aláwọ̀ dúdú mo fẹ́ káwọn èèyàn mọ̀ yìí pé ibi ìbàyìí ni mo ti wá purpose ìlú yẹn tẹ ẹ bá wà níbí ìbàyìí kéèyàn má tiẹ̀ sọ pé ibi ìbàyìí ni mo ti wá tẹ ẹ bá ti rúrù lọ́wọ́ ẹ̀ ah àwọn èèyàn báyìí ló ní ló ló wà níbí ìbàyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti wá síbi àtó ní pé ah ìlú tàwa lélẹ́yìí ìlú tàwa lélẹ́yìí that is identity so a gbọ́dọ̀ identify ara wa pẹ̀lú nǹkan tá a ní tí a bá tí a bá gbàgbé tàbí tí a bá value nǹkan tá a ní tá a bá gbé lárugẹ ká dẹ̀ jẹ́ káwọn èèyàn mọ pàtàkì nǹkan táwa gangan ní ta ló fẹ́ bá wa gbé lárugẹ èmi rò pé gbogbo orú nǹkan báyẹn ni nǹkan tó wà ń bíbà yẹn là ń tà láti showcase àfihàn ẹ̀ fún gbogbo àgbáyé láti rí gẹ́gẹ́ bí olùyà àwòrán oníṣẹ́ ọnà ẹ ṣé púpọ̀.